ṣe sí igi tí ẹyẹ ò lè bàdé ohun tí àwa bá fẹ́ kí ẹyẹ rí òun ló rí. kò sí bí òkè wọn ṣe ga tó tí ejò afàyàfà tó bá fẹ́ gùn wọ́n ní mi ò ní interest ó dẹ̀ fi mí lọ́rùn sílẹ̀ kó fi láyé mi sílẹ̀ kó dẹ̀ má bá kádàrá tiẹ̀ máa lọ. ṣẹ́gbẹ́. ojoojúmọ́ lè mi ló ń lé kan sí mo fẹ́ kí o lọ kí ló bá mi jíṣẹ́ ikú fún Táyọ̀ wọ́n ti tẹ ìjọ mi nínú ìmọ́lẹ̀ wọ́n sì dandan kó rí ìjà ìjọ mi. eré kílẹ̀ yẹn ń bára wọn ṣe tán fi ń tú ìyàrá wọn jọ nítorí ọlọ́run tó bá pa ọ̀rẹ́ ẹ̀ nítorí ọmọkùnrin kí lè assurance pé bọ́bọ́ yẹn gbogbo máa fẹ́. I thought getting this ring will bring everlasting joy to my heart mi mọ̀ pé ìkorò ló máa dì sínú ayé mi. it was a one off thing. ẹjọ́ mi kọ́. ẹ má ṣe mi gbọ́ kò kí n ṣe wípé bóyá ara wọn máa yá dáadáa. no no. sùúrù o sùúrù gidigidi la máa ní sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí agídí ò ṣe rárá. sùúrù náà ló ṣì máa ní torí ẹ̀kọ́ gbogbo ló ń fẹ́ sùúrù. yes ọ̀rọ̀ sùúrù kan lélẹ̀ ẹ sọ fún táwọn wípé kò fi ọkọ mi sílẹ̀. Jesus. Àbíkẹ́ ti fi orí ọ̀ka họ imú ó dé sí dandan kó rí ìjà ọ̀ka ayébíoṣù máa bínú. Epsilon Films Production. Conjunction junction with Ṣẹ́gun Ògúngbè ṣẹ̀kọ́ ọ́fíìs àgàtà làjà láfíríkà akọrin ọba mo ní mo fẹ́ jẹ lẹ́sàn mi. torí ilé san mi dùn ju oyè lọ. àṣé àfàìwá láti ilé ọba olọba ọ̀dà àfàìwá láti ilé ọba lọba òsùnwọ̀n àfàìwá láti ilé ọba lọba òun ní jẹ àìmọ̀gbàdùn tó ń bẹ nínú ilé ọba nílé ọba òun ní gbé ilé ọba òun ilé ọba dùn ayé ọba dùn ayé ọba dùn ayé ọba dùn ayé ọba dùn ayé ọba dùn ó dùn ó dùn ayé ọba dùn ayé ọba dùn ayé ọba dùn ayé ọba dùn ayé ọba dùn ayé ọba dùn. ipò ọlá dára o ipò ọlá ipò ọba dára o ipò ọba kò yé wù mí lọ́pọ̀lọpọ̀ kò lè má débẹ̀ o má débẹ̀ o. orí tó ń dádé ilé ọba ló ti wá. kò ṣe gbogbo mọ́ ló ń dádé. ọrùn tó ń wé dìgbàlẹ̀kẹ̀ àtọ̀run ló ti yòórí olóye wáyé o. gbogbo ẹni tó ṣètò tó ọba kan ló fọba o. kọ́ba gbó kọ́ba. ẹ̀yin lọ́dọ̀. ọmọ rẹ̀ yìí sá okókó gílẹ̀ òdìdẹ̀ fìrìfìrì ló torí ọmọ rẹ̀ ságàjà ọ̀sáka sábàbà sábàbà sáré òrìṣà ló dáwọ́ bẹ́ẹ̀ ló ní ọmọ torí olórí ṣe kiri adífá fún ikú jẹ́jẹ́ tí sobìnrin ikú adífá fún kùkù jẹ́ẹ̀jẹ́ tí sobìnrin àrùn adífá fún tàmọ̀jù bára tí sobìnrin ọdẹ adífá fún sẹ̀díbẹ̀lẹ̀kẹ̀ tí sobìnrin èṣù adífẹ́fẹ́lẹ́ wà nìkan tí í sóbìnrin bára pé tú ìfámọ́mọ̀ jẹ́ kó pẹ̀lẹ́wà o ẹ̀rígi ẹ̀làmọ́mọ̀ jẹ́ kó pẹ̀lẹ́wà o torí pé ikú jẹ́jẹ́ obìnrin ikú ní í ṣe ẹ̀rígi ẹ̀làmọ́mọ̀ jẹ́ kó pẹ̀lẹ́wà o kùkù jẹ́jẹ́ obìnrin àrùn ní í ṣe ẹ̀rígi. ẹ̀làmọ́mọ̀ jẹ́ kó pẹ̀lẹ́ o ẹ̀rìngì atamojubara obìnrin obìnrin ọdẹ ní í ṣe ẹ̀làmọ́mọ̀ jẹ́ kó o ẹlẹ́wà nìkan ní obìnrin bára ẹ̀rìngì ẹ̀làmọ́mọ̀ jẹ́ kó o ẹ̀rìngì ọba jẹ́kọ̀ adegunju Ige, ó di baba lálọ́ ni baba kan. torí àgbàdo tinú ìyá ìṣòro tún wálé ayé adífá fún fẹ́ kúrò ọmọ wàrẹ̀wàrẹ̀ fẹ̀ ọ̀tún fẹ́ ẹ̀ṣẹ̀ oní ẹ̀yin ò sí fẹ́ ẹ̀ṣẹ̀ nìyàn ẹ̀yin ò sí bá fẹ́ kú fẹ́ ẹ̀ṣẹ̀ bọ̀ nítorí ibi gbogbo ibi gbogbo ti ń bẹ láàrẹ̀ lónìí kó dẹrù kó máa lọ o. torí wọ́n ní kúkú ndùkú ṣe ó gẹ̀rùgẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ oògùn abirú mọ́ gàrìgàlè bẹ́ẹ̀ yẹn bá lọ́pọ̀ oògùn tó bá ti lékè inú kò ní jẹ́ inú èrè a máa jẹ́ inú èrè tó ń lò nínú ìlú ìta fi ọjọba tó wá fẹ́ padà sínú tí ò dá táwọn ọ̀nùmọ̀lẹ̀ wá kó sọ nínú tó wá ní o wá tọrọ àforíjì inú eré náà tó wá bẹ̀rẹ̀ sí lò látẹnu òní lọ kí gbogbo òbí náà kó wá padà lórí rẹ̀ kí inú eré náà máa bọ́ ọgbẹ́ látẹnu òní lọ o ibi òní ṣe é òní ṣe ibi má látẹnu òní ó dàṣẹ ọba jẹkọ ọba dégúnjú ìgè ẹnu ẹni la fi wúre fara ẹni ọ̀yà wàá gbé omi ẹ̀rọ tí ń bẹ ńlẹ̀ kó o fi ṣètùtù fún gbogbo àwọn alálẹ̀ gbogbo ìwà tó wù tí ò dáa kí wọ́n dárí gbogbo ẹ̀ṣẹ̀ kí wọ́n dárí ẹ̀jọ́. ẹ̀yin alálẹ̀ mo fẹ́ mi ẹ̀rọ̀ bẹ̀yìn o mo fa bẹ̀bẹ̀ bẹ̀yìn o torí bá a bá jẹ̀kọ àmọ́ dáríje ni o. wà ẹ jẹ́ kí gbogbo òkú lọ mi ó padà o kílù ó rójú o kílù ó túbà ẹjẹ́ lù ó túṣẹ́ o bá a bá jẹ̀ kọ́ àdáríje wé o bá a bá jẹ̀ kọ́ àdárí yé. ẹ yàrá ẹ pọ̀ mi ẹ pọ̀ mi ẹ pọ̀ mi. bàtà bàtà olúwa lórúkọ rẹ ìmọ̀ yóò ó yá àgbàgbọ́ la gbọ́ rẹ olúwa gba bàbá wa olúwa gba ogun ọ̀rọ̀ agbáni gbogbo ọ̀rọ̀ orí ẹ̀ lórúkọ jẹ́ oya oya oya oya bẹ́ẹ̀ dìde bí ọmọ rẹ dìde àyànfẹ́ rẹ ni olúwa wọ́n kú lọ sọ́nà lórúkọ jẹ́ olúwa bẹ́ẹ̀ olúwa jẹ́ wàá gbára rẹ náà yẹ bàbá wa olúwa o. àmín àmín àmín lórúkọ Jésù ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run aláàyè mo fẹ́ ká lọ gbàdúrà látinú ìwé mímọ́ tó sọ fún wa pé ọlọ́run kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ kò ṣe pé kó ronú pìwàdà ẹ̀mí ronú pìwàdà yẹn gan òun ni sọ́ọ̀lù sọnù lọ́jọ́ sí rẹ̀ tí olúwa fi kọ́ pátápátá ẹ jẹ́ bẹ̀rẹ̀ fún ẹ̀mí ronú pìwàdà olúwa gbé ẹ̀mí ronú pìwàdà wọ bàbá wa kí o sì darí ẹ̀ṣẹ̀ jí ó yáàdúrà orúkọ Jésù orúkọ Jésù ẹ̀mí mímọ́ olúwa ẹ̀mí ronú pìwàdà yà bẹ̀rẹ̀ fún bàbá olúwa bóyá wọ́n ní ẹ̀mí ronú pìwàdà wọ́n ronú pìwàdà olúwa jẹ́ kí ẹ̀mí náà bà níwọ̀ kí wọ́n ronú pé wàdà kí wọ́n sì rí àánú gbà kí wọ́n ronú pé wàdà kí wọ́n sì rí àánú gbà olúwa ṣe bẹ́ẹ̀ olúwa ṣe bẹ́ẹ̀

<coughs> oh, sorry. And here? Ó <coughs> oh, come here. Ara kàn mí. Ara kàn Oh, Ọ̀ ẹ Oh, tójúmọ́ lórí. Ẹ ṣé mo dúpẹ́ yeah. ma a máa ràn ẹ test pẹ̀lú blood sample tí mo ṣe gbà yìí so tó bá di ìrọ̀lẹ́ máa jẹ́ kí n máa fún yín feedback ma. okay. Uh, and again ẹ ọ tí n bá dé ọ́fíìsì máa ní kí kan lára àwọn ọmọ mi kan bá mi kọ́ àwọn oògùn kan fún fún wọn yeah so at least yẹn to yẹn máa assist ẹ health wọn for now okay. and again ma ẹ ẹ má jẹ́ kí anybody disturb for now ẹ wọ́n really need rest gan. ok ẹ ṣé mo dúpẹ́ ẹ kú ìtọ́jú wa thank you sir. olórí ẹ̀yin la máa dúpẹ́ lọ́wọ́ ẹ ẹ kú tọ́jú ẹ̀dẹ̀ kú àdójì pàápàá gan ẹ kú àdójì ìlú. ẹ ṣé mo dúpẹ́. torí iṣẹ́ kiri kọ́ lẹ́ ń ṣe. àmì jésù àmì jésù ẹ ṣeun. bá wa nísìn ṣé ó yàtọ̀ ṣá. tí ó níyànjú bọ̀ ìdí òrìṣà tí àwa awo àtàwọn olóyè ìjọ lọ òrìṣà ńlá ọ̀sẹ̀ ìrìnàmù jẹ́ kó yé wa pé òun kọ́lẹ́sẹ̀ àwọn alálẹ̀ sì kọ́lẹ́sẹ̀ pẹ̀lú ẹni tó ju òrìṣà àti àwọn alálẹ̀ lọ ń lẹ́sẹ̀. òrìṣà àti àwọn alálẹ̀ lọ lẹ́yìn ọba mímọ́ ọba olódùmarè tí mo ń òjíṣẹ́ ọlọ́run ni èmi èmi kì í ṣe ẹlẹ́ṣẹ̀. ah dadi irú ọ̀rọ̀ wo lẹ sọ yẹn èyí tẹ sọ yìí pàápàá ẹ̀ṣẹ̀ ni níwájú olúwa the bible says for all have sinned and fall short of the glory of god ó túmọ̀ sí wípé gbogbo wa pátápátá ẹlẹ́ṣẹ̀ ni wá ara ẹnì kankan ò mọ̀ níwọ̀n bá àgbà tó bá ti jẹ́ wípé a gbé àwọ̀ yìí sí ara dádì ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa àfi kí gbogbo wa máa gbàdúrà wípé ẹ̀jẹ̀ jésù kristi tó ń ṣàn lórí igi calvary kó ṣan gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ tán pátápátá kó bá wa fọ̀ tán ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa. kábíyèsí ẹ sọnù ẹ sọnù o kábíyèsí ẹ rò dáadáa o ẹ rò. Adégẹyẹ, kí lẹ́ tó ń wò káàkiri? Ọ̀rọ̀ yóò fẹ́ yé mi dáadáa mọ́. Arákùnrin tí a rí níbi tí a ti ń bọ̀ nísìnyí tí wọ́n so lókùn mọ́ orí igi. Ó jọ bàbá mi, kí ni wọ́n ṣe níbí? Ṣorí <laughs> ẹni tí orin yẹn, oníṣòwò ni, ó wá bá wa dòwò pọ̀ ní Agatha níbi báyìí ni bàbá tèmi oníṣòwò. oníṣòwò ni mí ní tòótọ́ ìṣòwò ajé ni mo ṣe kí n lè jẹ́ èèyàn. <laughs> Jacob Adékúnjú Èké kí ló dé tó jẹ́ wípé àwa ló fẹ́ bá lọ́jà ajé nígbà tó jẹ́ pé pásítọ̀ ló pè rẹ̀ kò jíṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run ni mí lóòótọ́ tí mo sì mọ̀ wípé ìpè mi dájú àmọ́ nǹkan ò lọ déédéé rárárárá ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ni mo wá wà ẹ wo ọ̀rẹ́ mi tí mo ń sọ yìí a jọ lọ ilé ìwé ẹ̀kọ́ bíbélì ni o òun wá lówó ó ti níjọ ọ̀dọ̀ rẹ̀ mo ti wá ń ṣiṣẹ́ ṣe wá ríyàwó rẹ̀ ó ti fẹ́ sọ mí dẹrú tán kódà kò wó ta mi òróró orí mi rárá kò ràn mí iṣẹ́ lóríṣiríṣi ó ti gbàgbé pé ọ̀rẹ́ ọkọ òun ni mo jẹ́ ah, ìdí nìyí tí mo fi wá wò pé ó dàbí pé ó yẹ kí n nọsẹ̀ síta kí n tètè tèrò ara mi pa ní kíákíá ẹ wò ó yẹ kí n tẹ́ ń dì hmm. ẹ wò mo fẹ́ ní owó mo fẹ́ ní ọlá kódà mo fẹ́ ní òkìkí tó bá ṣeé ṣe ju ti pope lọ. ìyẹn já sílẹ̀ pé o fẹ́ ní òkìkí ju general overseer tí gbogbo yín máa ń tẹríba fún nílùú ìlọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Sakola malaya. Jacob. Sá. Tó bá jẹ́ bẹ́ẹ̀. Pẹ̀lú ìtìmúrí ọ̀rọ̀ ẹ̀ ò kì í ṣe ibi. Èmi àti ẹ̀ á rìnrìn àjò lọ sí ìlú kan tí wọ́n ń pè ní Agatha. Agatha ni wẹ̀rẹ̀ fírébọ̀ rẹ̀ Agata, ìlú wo náà ń pè bẹ́ẹ̀. ọmọdé ni ẹ ilé ayé tó farasin. ilé ayé tó farasin. the hidden world. ẹ wo mo ṣe tán asakula asakulaya, alimani ọkaania almira ah, sambala. <laughs> àlàáfíà. mú mú mú kò jù ah, ẹsẹ̀ náà rèé. ẹ wọ́n sọ bẹ́ẹ̀ níbí ajé tiwa lélẹ́yìí kì í ṣe ẹ̀ṣẹ̀ náà mú jù sẹ́nu. báwo ló ṣe òtútù òtútù. àwa parí iṣẹ́ báyìí ríṣẹ́ la fi kásẹ̀ ńlẹ̀ ó bá tán obìnrin bẹ́ẹ̀ ni. Ah, wọ́n pọ̀ sọ́ọ̀sì wa dáadáa. bọ́ ò pé ìṣòro obìnrin tó pọ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀ obìnrin tó ò tí ì fojú kàn rè ló máa mú wá. Ah, ẹ wo ìyẹn wọn lè dé o ah, kò sí bí mo ṣe fẹ́ rí i. onímọ́tò. inú mọ́tò ẹ̀yẹn gangan là á parí iṣẹ́ sí. o gbọ́dọ̀ mú ọmọbìnrin yẹn wá kí aago méje ìrọ̀lẹ́ tó lù. o gbọ́ ìkìlọ̀ ni o. àlà. jésù jésù jésù jésù jésù jésù jésù jésù jésù jésù jésù. nígbà ah! tí mo wá kúrò lọ́dọ̀ pòfẹ́sọ̀ mo ṣe sọ́ra mi di awakọ̀ kábúkábú ọjọ́ kan nù mo wá ń wá obìnrin àjèjì lọ. gbogbo ohun tá a bá gbọ́ ọ̀nà ẹ̀bùrú kò tó ní tán tó ní ilé ayé tó gbogbo rẹ̀ àsọ̀bàṣà lóró òṣìkà ọmọ ọlọ́mọ lẹ́nu káyé. Saraki Saraki brother Saraki irọ́ irọ́ irọ́ Sàràkí kọ́ irọ́ irọ́ mi lọ Sàràkí Sàràkí ẹ kúrò lára mọ́tò sẹ́ àánú mi lọ Sàràkí Sàràkí Sàràkí ni o ẹ jẹ́ ń gbé lọ́kọ̀ máa gbé yín lọ́kọ̀ sẹ̀ ẹ wá bọ̀ ní ọ̀fẹ́. Sàràkí. Sàràkí ẹ ń gbé yìí ibo lẹ́ ń lọ. Saraki. ẹ jẹ́ ẹ ah, ilé ayé ta wá. Ah, ṣẹ́jú díẹ̀ ni o. Saraki. ṣẹ́jú díẹ̀ ni o. ẹ rọra o tó wà bẹ́ẹ̀. ọ̀rọ̀ ayé máa tán wà ní òun dájú. ó ti dé ṣe rí díọ̀tà rẹ̀ látẹ̀ nǹkan tó ti dìlé mi kúlẹ̀ fún kó má pẹ́ pé mo lọ síbi kan another cab ni mo ti dá dúró yìí sìn ẹ ṣáà ní kó dúró dè mí síbẹ̀ pé mo ti ń bọ̀. ẹ wo ọ̀nkú ẹ bá mi já èrò yẹn sílẹ̀. kí ló dé. mi lọ́mọ ni ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí kọ́ọ̀tì mo receive sìn àbúrò mi tó yẹ kó gbé mi lọ síbi tí mò ń lọ òun náà pè mí sí pé ó ti dé sílé so òun ṣe ní kó máa bọ̀ yín báyìí pé kó wá gbé mi. ẹ jẹ́ ń gbé yín lọ. ẹ bá mi já sílẹ̀ má wọrí. ẹ jẹ́ kí n gbódà ẹ jẹ́ ń gbé yín délé ṣé gbọ̀ngàn tí mo sọ ni mo lábúrò mi tó fẹ́ gbé mi lóhun ni mo ti kọ́ ó ti dé. èmi náà lè gbé yín débẹ̀ lọ́fẹ̀ẹ́. ṣé gbọ̀ngàn tí mo sọ ni ọ̀fẹ́ náà làbúrò mi máa gbé mi ó ti dé òun ló mọ ibi tí mò ń lọ mi ní nídìí láti máa disturb ẹ̀yin káàkiri ẹ̀yin ṣáà máa wọrí ẹ bá mi já ẹrù mi sílẹ̀. ẹjọ́ torí ọdún ẹ jẹ́ kí n gbé mi mo fọ́ lọ́ọ̀bẹ̀ yẹn jọ ẹ jẹ́ n gbé mi ṣé kò sí nǹkan mi bẹ̀. gbọ́mọgbọ́mọ ni yìí mo ní bá mi jẹ́ ìrúsẹ̀ mi ò lọ́mọ mi ò lọ́mọ òde ṣe bẹ́ẹ̀ mi jẹ́ ìrúsẹ̀ bẹ́ẹ̀ òpó nu olè bóyá fẹ́ jí mi gbé nìkan ọlọ́run ló mọ̀ òde sọ fún mi pé kí ó ya oṣù fún ọlọ́run bẹ̀mí lórí pé mo ní mi ò lọ́mọ ó yá wèrè ni jẹ́ ìrúsílẹ̀ fún mi jàre sọ nǹkan pẹ̀lú sùúrù pé mi ò lọ́mọ mi ò lọ́mọ òde ṣe òṣì bẹ́ẹ̀ bá mi jẹ́ mi jọ idiot ọ̀rọ̀ ni ọ̀rọ̀ yẹn ni bó ṣì lọ jọ olè gbọmọgbọmọ tó bá kúrò mẹ́sìn ni jọ díẹ̀ jọ díẹ̀ ni o ilé ayé kí ló ṣe yín. kọ́rẹ́ mi tiẹ̀ ni. Ah, ẹ pẹ̀lẹ́ níbo lẹ lọ. Okay, sáré dókè ọjà mẹ́rin. òkè eh, ọjà yìí ṣe fún mi lẹ́mi lẹ́ máa jèrè tìdílé tìdílé yín lẹ́ máa jèrè ọmọ yín ìyàwó yín gbogbo ẹbí òun kan tẹ́ ṣe fún mi ẹ máa jèrè. ẹ fàdúrà lẹ ẹ fàdúrà lẹ ọlọ́run ló ní bó sáà ní ṣe ń ṣe yín báyìí. lọ́kù jésù ọba yìí jésù ọba yìí ọlọ́run ẹ̀mí mímọ́ jésù ọba yìí ọlọ́run ẹ̀mí mímọ́ o ah, dádì ẹ dẹ̀ ọ̀run jẹ́ ẹ ọ̀run jẹ́ dádì. Jésù Jésù mi Jésù mi Jésù mi Jésù mi. nígbà tí mo wá lọ gba iṣẹ́ mi lọ́dọ̀ pòfẹ́sọ̀. Pastor Jacob Adegunju Ege, ó ṣé mo dúpẹ́. Prof ẹ má dúpẹ́ lọ́wọ́ mi mọ́ ẹ wo ẹ ti gbà mí nígbà tí ojú ogun le ẹ wo kékeré lélẹ̀ tí mo mú wá fún yín gbogbo tí ń jẹ́ tọ́lọ́hún ni lásì ń bọ̀ ẹ̀yin lẹ ṣe jù ẹ ń gbọ̀nsà. ǹjẹ́ o rántí wípé a sì ní ẹ̀jẹ́ láti san fún àwọn ará ìlú Agatha nítorí wípé àwa béèrè nǹkan lọ́wọ́ wọn wọn fún wa ó wá kó kí àwa san ẹ̀jẹ̀ tiwa fún un. ǹjọ́ rántí ọmọbìnrin kan tí o mú wá ń bí ta fi kásẹ̀ iṣẹ́ ńlẹ̀ rántí ọmọbìnrin yẹn oyún ìbejì ló wà nínú ẹ̀ hmm. ó já sí wípé mẹ́ta ni ètùtù tá a ṣe ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo ọkọ tó béèrè mẹ́ta mẹ́ta triple triple triple o ti tí ì lókìkí o ò lè tí ì lówó owó ń bọ̀ o ṣùgbọ́n gbogbo nǹkan tó tọrọ yẹn mẹ́ta mẹ́ta mẹ́ta ni. ẹ ṣe gan sa ẹ ṣe gan sa. ó dẹ̀ mọ́ owó káràkátà ló lọ bá wọn ṣe nílùú àgàtà o a máa wá san ẹ̀jẹ̀ o ẹ̀jẹ̀ a máa san ní mẹ́ta mẹ́ta náà dẹ̀ ni kò sí láburú ah, ṣe bí mẹ́ta mẹ́ta ni ẹ wo bí màá kọ́lé oríṣiríṣi mẹ́ta mẹ́ta tí ò ní jọra wọn ni o màá tún wá ra mọ́tò oríṣiríṣi mẹ́ta mẹ́ta náà tí ò tún ní jọra wọn prof bójú owó ni owó wà nílẹ̀ kò sí nǹkan tán fẹ́ bójú mọ́tò gbogbo ẹ̀ ló wà nílẹ̀ ń sàn ìgbà ó ní ká lọ san fún ọ. <laughs> pásítọ̀ Jacob tó bá yá máa jẹ́ kó mọ̀. Ah! ní ìgbà tí àsìkò tó láti gba ẹ̀jẹ̀ wa padà tí ń ṣe ẹ̀mí mẹ́ta àsìkò yẹn ni àwọn àbúrò rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọnù ní ẹyọ kọ̀ọ̀kan. Ah! so ibi tí àwọn àbúrò mi parẹ́ sí rè. ìgbà tí ó wá ku ẹ̀mí kan tí a máa gbà tí ń ṣe ìwọ ni màmá ẹ̀ ni wọ́n lọ pe àwọn àgbàlagbà pastor, àti wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà àdúrà yẹn òun ni ò jẹ́ kí ìwọ gbọ́ ìpè wa ní ìgbà tí a ń pè ẹ́ bí a ṣe pé gbogbo àwọn àbúrò rẹ̀. ìdí nìyẹn tí gbogbo Agatha tí wọ́n fi pawọ́ pọ̀ ni wọ́n fi rán èmi Admiral láti wá pè é wá. ìyẹn ni wípé ìfẹ́ inú kọ́ ló ní sí mi ó wáá fi ọgbọ́n tàn mí wá sí Agatha ni kí ló máa ṣẹlẹ̀ sí mi báyìí ní ìyẹ̀yìn ìgbà tí a bá parí ọdún wa ní òṣùpá tó ń bọ̀ lẹ́yìn ìgbà yẹn ni wọ́n máa ṣe ìdájọ́ ẹ̀ bí wọ́n ṣe ṣe ìdájọ́ àwọn àbúrò rẹ̀. ṣùgbọ́n báwo ló ṣe ń láti rí bẹ́ẹ̀ kí ló dé tí èmi tún ṣe ń láti kó sí pàkúté Agatha látọwọ́ ẹ̀ lẹ́mi tí mò ń sin Ọlọ́run lójú méjèèjì tọkàntara ni mo fi ń sin Ọlọ́run alààyè ah, ah, ah, Ọlọ́run mi Ọlọ́run mi èṣe tí wọ́n fi kọ̀ mí sílẹ̀. Hmm, adégẹyìn ọlọ́run kúkú kọ ẹ́ sílẹ̀ ìwọ ni ò ní àìkíyèsára. mi ò kíyèsára ìkíyèsí ara. tí mo bá fẹ́ báyìí èmi fẹ́ kẹ́ máa bọ̀ mí kébi àti ilé sọ̀rọ̀ dáadáa sí i. ókè ẹ sà ẹ má jẹ́ kí wọ́n á rí yín sísè mo sáré wa bí ìgbọ̀n tó bá sukùn rẹ̀ sí máa rí yín sà. ó dáa kó burú nígbà tí a bá ti ráyè ṣùgbọ́n lónìí náà ni o ẹ kàn mí lára ó dáa mọ́ màmá retí. Adégẹ̀yẹ ṣebí ìwọ náà mọ̀ wípé ọmọ ènìyàn ò sí nípa ti àkàrà nìkan bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìfẹ́ ti rúbọ mi lójú o ìfẹ́ ni yé yé mo padà wà nípa ti àkàrà lásán mo wà nípa ti ìfẹ́ nìkan ìfẹ́kúfẹ́ ìṣe ara. tí ó bá jẹ́ wípé ó tètè lọ bá pásítọ̀ ní ẹsẹ̀kẹsẹ̀ tí wọ́n ti pè é ní ọjọ́ yẹn ni ó lè má dé bá mi ní ọjọ́ yẹn torí màá ti pòórá màá sì padà síbi tí mo ti wà nítorí wípé mo mọ̀ wípé àṣírí màá tú báwo ni mo ṣe fẹ́ bọ́ nínú ilé ọlọ́run báwo ni mo ṣe fẹ́ bọ́ mo ti há síbí. admiral. aláàfíà. wọ́n ní kí a mú adégẹyè wá sínú ìpẹ̀kùn títí tí yóò fi di òṣùpá tó ń bọ̀ tí wọ́n ṣe ìdájọ́ ẹ̀. admiral wọ́n ní kó máa mú mi bọ̀ nínú ìgbèkùn agata gbọ́ kí ló ṣẹlẹ̀. adégẹyè kò sí nǹkan tí mo lè ṣe mọ́. kò sí nǹkan tí o lè ṣe kí n máa lọ. ah orúkọ ní ìṣe yín àti ìhùwà yín láì ní bákan nínú ẹgbọ́n. ìwọ ló yà àwọn ọmọ Ísírẹ́lì nínú aginjù lọ́jọ́ kìíní àná bí wọ́n ṣe dénú aginjù olúwa ó yí ẹ bí wọ́n ṣe kúrò nínú aginjù olúwa ó yí ẹ gbogbo ogun tó kọjú sáwọn ọmọ Ísírẹ́lì lọ́jọ́ kìíní àná títí dénú odò Ọlọ́run nígbà tí wọ́n débi tí ò nípa ìgbà tí wọ́n débi tí wọn ò mọ bí àwọn ṣe máa jáde ń bẹ Elédùmarè ọlọ́run ò fi orúkọ jésù ò fi ọlá ńlá rẹ ò fi gbà wọ́n ó dẹ̀ lànà sínú òkun kábíyèsí elédùmarè ẹni bí wọ́n ti lè wà ní àárín àforífojì òjijì kú ó ní kí wọ́n ṣe má ṣe bẹ̀rù ohun kankan nítorí pé ìwọ yóò wà pẹ̀lú wọn. jẹ́ kó bá mi wá àwọn ọmọ mi rí àáké tó bọ́ sómi lọ́jọ́ kìíní àná ìwọ náà ló mọ bí wọ́n ṣe wá rí ìwọ ló yọ Dáníẹ́lì nínú ìhó kìnìún ìwọ ló gba Jábẹ́sì ọlọ́run àwọn ọ̀run ọlọ́run Jóòbù àwa náà ti wà nínú ìṣòro ńlá báyìí ìwọ ọlọ́run tó ò fi Jóòbù sílẹ̀ ọlọ́run bá mi wá àwọn ọmọ mi rí ọlọ́run bá mi wá àwọn ọmọ mi rí wọ́n jẹ́ ká yóò béèrè lọ́wọ́ mi pé wọ́n ọlọ́run mi dà má jẹ́ kí n forí kọjọ́ orúkọ jésù gbà tó wà lórí igi àgbélébù bẹ́ẹ̀ ló ń sọ òun ló ti pa ọ́ jésù kristi òun ló parí ọlọ́run ó ti parí fún gbogbo àdánù ayé mi ni ọlọ́run má tún jẹ́ n fojú sunkún ọmọ. nítòótọ́ ni ìwé mímọ́ sọ wípé a ó bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò ní ara ọmọ títí dé ìran kínní ìran kẹta títí dé ìran kẹrin ṣùgbọ́n ìwọ tí o ti ka bíbélì ẹ dáadáa tó o sì mọ ìtumọ̀ rẹ̀ wàá gbà wípé ẹni tó bá ti bọ́ nínú àjàgà yìí ègún yẹn ò mu ṣùgbọ́n jésù kristi sọ wípé ẹ̀yin yóò mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín di òmìnira bí ọmọ bá sì sọ yín di òmìnira ẹ̀yin yóò di òmìnira nítòótọ́. lọ ọlọ́run ọba kí ló wá ṣẹlẹ̀ tí àwa fi ń jìyà bàbá wa. kádàrú ní kálukú lè tà sí ẹni tó bá ti mú rí ìyàwó látọ̀run á jìyà ṣáá á jẹ ti bàbá á jẹ ti ìyá kódà á fi tọrẹ panu. rárá o a ti kọ̀wé rẹ̀ wípé ọbẹ̀ ṣe bàbá wò lára ọmọ láti ìran kìíní títí dé ìran kẹrin. ọbẹ̀ ṣe bàbá wò lára ọmọ. bá mi wo inú ìwé wòlíì Ezekiel orí kejìdínlógún ẹsẹ̀ ogún Ezekiel eighteen twenty ẹ̀ka jáde. ọkàn tí ó bá ṣẹ̀ yes. òun ò kú. oh yes. ọmọ kì yóò ru àìṣedéédé bàbá. ọmọ kì yóò ru àìṣedéédé ti bàbá. bẹ́ẹ̀ ni bàbá kì yóò ru àìṣedéédé ọmọ. kà á síwájú òdodo lódodo yóò wà lórí rẹ̀. Mm-hmm. òdodo lódodo yóò wà lórí rẹ̀ ìwà búburú ènìyàn búburú yóò sì wà lórí rẹ̀ pẹ̀lú. òdodo olódodo yóò wà lórí rẹ̀ bẹ́ẹ̀ ni ìwà búburú èèyàn búburú yóò wà lórí rẹ̀ ẹ gbọ́ bí ẹ̀yin ọmọ ọlọ́run ní ìsinsìnyí ẹ jẹ́ ká gbàdúrà wọ ọmọ ọlọ́run tí o ṣetán láti bọ́ lọ́wọ́ àjàgà ègún ìdílé tí o ti forí kó dìde lórí ẹsẹ̀ rẹ kí o na ọwọ́ rẹ méjì sókè lọ́dọ̀ ọba olódùmarè kí o gbàdúrà wípé gbogbo ègún ìdílé tí o ti forí kó gbàdúrà kí àjàgà yìí kó bọ́ lórí rẹ gbàdúrà jésù lórí ó yà àti nínú ọ̀yà ó yà jáde jáde bàjẹ́ bàjẹ́ ó ṣebí wo ló wà ṣebí o ní wípé tí ọmọ bá pa àṣẹ rẹ mọ́ tí ó sì ṣe iye ni ó yè ìwọ kan náà ló tún sọ nínú ìwé Ezekiel eighteen twenty wípé ọmọ kì yóò ru àìṣedéédéé bàbá bẹ́ẹ̀ ni bàbá kì yóò wá àìṣedéédé ọmọ òdodo olódodo yóò wà lórí rẹ̀ búburú ẹni búburú yóò sì wà lórí rẹ̀. ajara lèso tí bàbá àjẹtí ń kọ́ ọmọ. àǹbẹ̀rẹ̀ àǹbẹ̀rẹ̀. ṣe bèrè ṣàwọn òbí wa wò rí wa. àjàrà lèso tí bàbá àjẹtí yìí kan mọ́. àbẹ̀rẹ̀ olówó àbúrò rẹ̀. agbára ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu nígbàanì. sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ lójú àánú rẹ̀ sórí wa kọlọ́run dáàbò kọlọ́run dáàbò ó má ṣe bèrè ṣá òbí wa wò lórí wa. akẹ́lẹ́ olùṣègùn wá jà fún wa ojú ikú la wà. àǹbẹ̀bẹ̀ àǹbẹ̀bẹ̀ kanu ọlọ́run lórí wa ọlọ́run dáàbò ọlọ́run dáàbò kó má ṣe fèrè sáwọn bí wa wọ lórí wa. ọlọ́run dákun má jẹ́ kẹ́mi ó pin sórílẹ̀ àjèjì. àǹbẹ̀bẹ̀. Ambele, ń bẹ̀rẹ̀ panu ọlọ́run lórí wa ọlọ́run dáàbò ọlọ́run dáàbò ó má ṣe bèrè ṣàwọn òbí wa wọ lórí wa. aṣọ àti kọ wípé àwọn ọmọ kìnìún á máa ṣe aláìní ebi a sì máa pa wọn ṣùgbọ́n àwa tí a gbẹ́kẹ̀ wa lè wọlú ọlọ́run alààyè a kì yóò jogún òfò mo nígbàgbọ́ wípé agbára tí o fi yọ mí draki ṣe draki àti abednego nínú iná ìléru ṣì wà síbẹ̀. <laughs> bẹ́ẹ̀ ni agbára tí o fi tú jósẹ́fù kúrò nínú túbú tí o sì di ẹni pàtàkì náà ṣì wà síbẹ̀. jésù sì sọ fún obìnrin oníṣun ẹ̀jẹ̀ wípé ìgbàgbọ́ rẹ̀ mú ọ tí o bá rí bẹ́ẹ̀ ìgbàgbọ́ tí mo ní nínú wọnú ọlọ́run alààyè mú mi borí lásìkò yìí kí n gba ìtúsílẹ̀ kí n sì di aṣẹ́gun n ó sì fi ògo fún orúkọ rẹ. àjàrà nìṣó tí bàbá àjẹ ti ń kọ́ ọmọ. à ń bẹ̀bẹ̀ à ń bẹ̀bẹ̀ fanu ọlọ́run lórí wa ọlọ́run dáàbò ọlọ́run dáàbò kó má ṣe bèrè ṣàwọn òbí wa wò lórí wa. àjàrà lèso tí bàbá àjẹ ti ń kọ́ ọmọ. àǹbẹ̀rẹ̀ àǹbẹ̀rẹ̀ panu ọlọ́run lórí wa ọlọ́run dàgbọ́ ọlọ́run dàbọ̀ kó má ṣe bèrè sáwọn òbí wa wọ́n lórí wa. agbára ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu. we worship you. Agatha, eh, Chambala, Agatha, eh, Chambala, Halimali, Halimali, Shambala. Mali Mali Mali Mali Admira Mali Mali Mali Mali Shambala Mali Mali Mali Mali Admira Mali Mali Mali Mali Shambala Mali Mali Mali Mali Admira Mali Mali Mali Mali Shambala Mali Mali Mali Mali Admira Mali Mali Mali Mali Shambhala Mali Mali Mali Adaba Pasini

Shambhala, Mali Mali Mali Mali Admira, Mali Mali Mali Mali Shambala. Mali Mali Mali Mali Mira. Down. Kí ni ohun èèwọ̀ tí wọ́n ní ìwọ ṣe sí ìlú Haggart? láti ṣe ó di dandan kó fi dàdé débi tí gbogbo yín fohùn sí èrò ọkọ gbogbo yín rè àbí tó bá jẹ bẹ́ẹ̀ kàkà kẹ́ fi àmì rà ọmọ kan ṣoṣo tí èmi bì kẹ́ fi fọ ìlú Agartha mọ́ ẹ̀jẹ̀ yín lẹ́yọ kọ̀ọ̀kan ó ní ẹbí sábà la máa fi fọ̀lú ìmọ̀. ọ̀gá. malia kata Shambhala jọ dáríjì ẹlẹ́ṣẹ̀ àṣìṣe ńlá ní fún àmìrà rántí wípé ọmọ kan ṣoṣo tá a bí náà nìyí tó bá ti bẹ orí ẹ̀ ó parí nìyẹn jọba mi dáríjì má bẹ orí àdmírà má bẹ orí mi rántí wípé ohun ìṣúra tó sọnù ní Agatha àdmírà ló lọ́ mú padà wá jọ dáríjì wá má bẹ orí ẹ̀. gbẹ́dùn sọ̀hún gbẹ́dùn sọ̀hún. Shambhala kátà ti dàrú níbo ti gé orí ajagun ti ṣọṣàbàlà ogun bá ti wọlú. níbo. níbo. admiral sórí ayé ẹ àfìgbà tí agatha dàrú pọ̀ níwọ tó yẹ kí agatha máa gbóríyìn fún ìwọ ló tún dá agatha rú ah, adójútì ni ẹmọ ẹ ní ẹ o adójútì ni ẹ ní ẹ o. Ah, ó dójú tì èmi àti bàbá ẹ̀ pọ̀ nínú ìlú yìí àṣìṣe ńlá lélẹ́yìí fún ẹ. Ah! ìwọ ìwọ ìwọ ni ìwọ Ṣàmọ̀lá. ìwọ ló fẹ́ bá ìjọba ọba mi jẹ́ nínú ìwọ. kí ló jẹ́ fún mi ọba mi yóò jà lóru àwọn fẹ́ nínú ìwọ. ìwọ lọ sọ pé òun kọ́ ogun já inú àwọn fẹ́ ọba mi jẹ mọ́ body musamura ní body ní bẹ ọmọ tí wọn bá lójú àwọn fẹ́ mọ̀. kò Come on. Adégayè Adégayè. Admira, Adégayè ni mo ti pàṣàmọ́lá àti arábìnrin èmi tó bí mi ní ọmọ. Limo kí ló dé tí Limo ṣe máa pa àwọn pẹ́rẹ́ǹtì kí ló ṣe kí ló ṣe fún Limo. ogun ti wá àgàtà tó dájú wípé tí Admiral ọba kú ogun yóò lè parí. lọ àpínra ìwọ tí wọn bá gba ẹ̀mí ẹ ogun yóò lè wá sí ìparí. ogun yìí yóò lè wá sí ìparí èmi sì gbà gẹ́gẹ́ bí mo ṣe kọ eléyìí tó túmọ̀ sí wípé admiral máa kú àmọ́ ọ̀rẹ́ ni mo ṣe àgàtà tí wọ́n wá fi ibi sọ fún mi léyìí tó jẹ́ wípé èmi ni mo mú gbogbo ohun ìṣúra wọn tí ó ti sọnù ní ọjọ́ tó ti pẹ́ tí mo dá padà wá sí àgàtà léyìí tí ó ń ṣe ìwà adìgẹyẹ ọwọ́ ara mi ni mo fi mú ìwà adìgẹyẹ wá sí àgàtà ọwọ́ ara mi náà ni màá fi wípé bó ṣe máa kúrò ní àgàtà àti gbogbo ẹ̀dá tí ó wà ní àhámọ́ yìí. 啊加速 àmín àmín. oh, dáríjì dádì quadrama. dáríjì dádì. olórí ẹ kú àdúrà mà ẹ dẹ̀ kú condition wọn ti ń wà stable díẹ̀díẹ̀ báyìí but uh, by now my suggest pé kẹ́ máa break travelling document wọn. because mo ti contact specialist hospitals kan ní India àti Germany and as soon as number feed wa back oje ká lè choose one of the two hospitals. Oda, Oda. Um, dà ẹ ṣeun mo dúpẹ́ ẹ kú àdúrótì àmọ́ ẹjọ́ ẹ Germany because eh, visa ati Germany wọn yẹn ìyẹn ṣì wà nílẹ̀ ó dẹ̀ let, let, let's work on that ejo. okay all right no, no problem ma no problem lóye ẹ kú ẹ kú jù Yeah ẹ pẹ̀lẹ́. ẹ ṣe dókítà. wọlé síbẹ̀ kó wá lọ. mi wọlé síbẹ̀. di kó ká wá mi tẹ́lẹ̀ pé ibà yìí léwu. a ti gbẹ̀yìn kò léwu kò léwu wọlé síbẹ̀ kò ah, léwu wọlé síbẹ̀ kó wá 阿弟妹。 sista sista ẹni sùúrù ah, ah, mm, ẹ̀bà má yà ah, ẹ̀bà má yà ẹ̀bà má yà ṣùgbọ́n ẹ̀mọ̀ pé ọmọ ọba wa ni ọmọ ọba tó wá látọjọ́ yìí ìkúnlẹ̀ abiyamọ ọmọkùnrin padà ya wèrè class sista ni má yà mọ́sẹ̀ ọmọ ọba ni má yà ọmọ ọba tó wá látọjọ́ yìí ni ṣé ìṣepọ̀ ọmọkùnrin ti ya wèrè ìkúnlẹ̀ abiyamọ ṣé èyí pọ́nmọkùnrin ya wèrè yìí gbé wú. Ah, ah. níbo. ẹ. ok ẹ ẹ ẹ ẹ channel wo. adékèyè. jésù kristi ọlọ́run ẹ̀mí mímọ́ mo ti mo mo mo wo mo wo ah adékèyè jésù o ṣeun jésù ò ṣeun ọmọ aládìí àlàáfíà mo dúpẹ́ ọlọ́run ẹ̀mí mímọ́ ṣẹ́ ọlọ́run ẹ̀mí mímọ́ ṣẹ́ mọ̀ wọ́n mọ̀ àdúgbò lọ́wọ́ yìí. oríta ọlọ́wọ́ mò ń wòye bẹ́ẹ̀ ni oríta ọlọ́wọ́ ni ojú mi ò tàn mí eh, jẹ. oríta oríta ọlọ́wọ́. olórí ẹni sùúrù. Ah. kábíyèsí. Ah, jésù ò ṣe jésù ò ṣe oh, eh, ọmọ mi eh, lò wọ́n. kábíyèsí ẹ relax kábíyèsí ẹ relax ẹ relax ẹ relax. lọ́wọ́ máa ṣe ń kẹ́ kábíyèsí relax relax ẹ ti kẹ̀ easy torí condition yìí ṣe gbọ́. kábíyèsí ah, ẹ máa kórè ah, ẹni ló kórìíre. Ah. kò wá tán bí. ní agbára ọlọ́run ọmọ alálẹ̀ ilẹ̀ yìí tán mélòó yìí wá tá à ń fojú wò yìí aṣọ tó kù dé látàáfíà. ilé ayé ilé asán òmùlẹ̀mọ́fọ́ òtú bá ń tẹ́ àṣírí mi fi wàá túpọ̀ òfo lórí òfo mo sì fi ilé ayé ba ilé ológo jẹ́ gbogbo ohun tá a bá fò ní fọlá fọnà ẹ̀bùrú kó jọ ọjọ́ kan ni gbogbo ẹ̀ máa di tàn àbẹ́ẹ̀ rí nǹkan bí àṣírí mi wá tú gbogbo ayé wa mọ̀ mí ní ajíhìnrere òkùrọ́ tí iṣẹ́ ajíhìnrere òdodo èwo ló a kù ẹ́. Eh? kí ni tó kù aṣọ ò bọ́mọ yẹ mi mọ́ ọmọ yẹn ti rìn hòhò wọ́jà ẹ̀ wọ dókítà bó o bá mọ àwọn tán pera wọn lójíṣẹ́ ọlọ́run tán tẹ́ǹdì bíi tèmi lọ wí fún wọn wípé ọjọ́ ìdájọ́ ti dé kí o jáwọ́. kábíyèsí ẹ ti kẹ̀ ẹ́ sí ẹ kábíyèsí kábíyèsí kábíyèsí ah, kábíyèsí. Oh no no no. Dọ́tọ̀. Gbogbo ohun tá a bá.